من يهد الله وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله واخر الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم لن تتفهم الله سبحانه وتعالى أكيد ترى ìfẹ́ ọlọ́run aṣíwájú wa ànábì Muhammad a ń bí ọlọ́run bá tí ó bá wà kẹ́ àwọn sọ́hábà náà àti gbogbo àwọn ẹni rí tí wọ́n ti lọ àtàwọn tó ti máa tẹ̀lé wọn títí ọjọ́ ìgbìlá kẹyàwó èyí tí a tún fẹ́ bẹ̀rẹ̀ sí síra wa láǹfààní ká máa mú mi ọgbọ́n òye àti ìtọ́nisọ́nà nínú síwájú Yusuf abẹ́ ọlọ́run bá kọjọ sí ó fi àbáríkà fún ìjókòó wa yìí àti àlékún hikma kọ́nà ọba jáde kọ́mọ́ sàti fún wa níbẹ̀. Àyà tí a kà lánàá tàtúnka ní kẹta ìbẹ̀ náà látàn padà sílé ni. Torí pé àǹfààní ta fẹ́ mọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ àti mú tán. Àyà bíi mẹ́rin tá bẹ̀rẹ̀ rẹ̀ láti aya ọgbọ̀n tó fi dé ọgbọ̀n àti mẹ́ta níbi tí ọlọ́run ti ń sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ànàbì Yusuf àti Imratul Aziz ìyàwó ọba àti àwọn obìnrin tí ń bẹ nínú ìlú àti ànàbì Yusuf tí ó mú débi pé òun ò sọwọ́lẹ̀ fún bàjẹ́ akẹ́kọ̀ọ́ tó pọ̀ mẹ́ta ọlọ́njọ́ sí aláǹfààní ọlọ́run wá sọ pé ọ̀kọ́ọ̀lá ní ṣọ́tún fìlmàdínà ti mọ́ra àtúlẹ̀ àzíìdì tọrọ òwúrú fàtánà àyìnàṣẹ́ kọ̀dìṣọ́jọ́kan àṣùgbẹ̀n إنا لنراها في ضلال مبين أعوذ بالله وقال نسوة في المدينة امرأة فلما سمعت بمكرهن أرسلت إليهن وعدت لهن متكأ فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهم فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم فلما سمعت بمكرهن أرسلت إليهن وأحسلت لهن مستقعا الله سبحانه وتعالى ينفعني روبا انتو سيلي obìnrin ẹ̀nà gbọ́ pé wọ́n sọ̀rọ̀ wọn ẹ̀yìn èmi ni ẹ̀ ń sọ̀rọ̀ mi jákùjákù báyìí ọ̀dà níwà dẹ́tẹ̀ fún yín bóyá tó ṣe bí kéèsé kú kéèsé pé kéèsé ẹ́ ọlọ́mọ àtẹ́ni àti mẹ́kìrì yìí ní ilé yìí nígbà tó ń kọ́ ọwá ìgbà ìṣẹ́ wà kó nìna ẹ́ wà ó wá pé ìbùjókó lọ́gbẹ́tẹ́ bá báyìí wọ́n rọ́ gbọ̀kú wọ́n kalẹ̀ fún wa ó fọ́ wọn lọ́bẹ̀ẹ́ ọwá sọ fún Yusuf pé láti jẹun tọ́bẹ̀ ń bẹ lọ́wọ́ wọn tẹ́ tó ṣe ń gbé ìkẹ̀ pápánu ọ̀ jáde sí wọn orin lọ orin bọ̀ kí wọ́n rí ẹgbó orí tọ́lọ̀ ń dá lára sí ọ àbọ́yáwùn tuntun tí wọ́n sọ bọ́yáwùn tuntun sọ nígbà tí Yusuf jáde sí wọn tó ṣe tí ó ní ó ṣe ẹ́ pàdámàrọ̀ àìnáhù èèyàn ló tó wáyé nígbà táàmà yìí pé yàtọ̀ fún tọ́lọ̀ wọn bá ń sọ yìí anẹ́bí sallallahu alaihi wasallam ó ní kó yí anẹ́bí sàlápàá dé Yusuf anẹ́bí bá anẹ́bí Yusuf pàdé nígbà tó fi ṣe Isra wa Miraj ní sẹ́mà ó ní ṣàtọ̀lẹ̀ Hasan ẹwà òun lọ́lọ́wọ́ bá máa ló fún ànábì Yusuf ìgbà tí ọ̀rọ̀ báyìí àwọn yìí wọ́n padà ń dá ara wọn lọ́gbẹ́ nígbàtí wọ́n rí Yusuf wọ́n ni wàkúnnà ah ọdún ọdún pé ní fọ́lọ́run wọ́n wá gbà pé mahada a sọ pé nínú bí àfáwà ìmọ́mọ̀ Ibn Kathir sọ pé ha bíṣàrọ̀ wọ́n tún máa ń ka ní bíṣàrọ̀ eléyìí tí wọ́n kóra èsì lè kóra níbòmí èyí tí ọwá ìrá tó gbajúmọ̀ yẹn òun lọ wá dáa gan ó bá ń tuntun bọ̀ wá rẹ̀ mú pé ẹ́ Màláíkà ni wọ́n sàfihì Yusuf, wọ́n sàfihì tẹ̀sà Màláíkà. Ọwá قالت فذلكن الذي لمتنني فيه قالت فذلكن الذي لمتنني فيه قل تنكم سنو ibẹ̀ ti fún mi pé ààrin ìgbádùn ní nǹkan tí mi ń báyí lẹ̀ iná báyí ìrúkọ̀ báyí ọkà jáde sí ẹ̀ẹ́bẹ̀rẹ̀ sí búra yín lọ́wọ́ tẹ́bà ń bá gbé ń kọ́ ẹ̀ẹ́sẹ̀ jẹ́ ìsẹ̀yìn lọ́lọ́ نعم ولقد راودته عن نفسه فاستعصم اه قل لي جان مو وا يوسف èmi gan mo pé ni mo invite ẹ nítorí tí mo rí ni fastasom anibi yusuf kò se mi ni se méjì ọkọ̀ jálẹ̀ ó ní ohun òní ṣe ọ wá tún á promise ibi tí wàhálà ní ìsọ́ adé nù ọ̀tọ̀ ni wàhálà tí a ń bá bá ó ṣe òṣèé ó ní wàyín làmìyàfà ma àmúrùhù láyìjànánà wà láyàkú na nínà sọ̀gìrí wàlá ilẹ̀m yẹ fa'il ma àmúrùhù láyìjànánà wà láyàkú na nínà sọ̀gìrí ó ní tí ó bá ti ṣe tí mọ bá látẹ̀yìn láyìjànánà àáfìfẹ́wọ̀n na nọ́mbẹ̀ ó ní pàtàkì ó ti tàùkìdì níbẹ̀rù ti tàùkìdì níparí láyé sí ànẹ́nìyàn ẹ́ láàmù bẹ̀rẹ̀ yẹn tàùkìdì náà ni nínú tó wá ń parí tàùkìdì fẹ̀fẹ́ níbi wádà yàkú na mínà sọ̀gìrí ìyẹn náà ọgbà tẹ́nì ìyẹn náà nínú tàùkìdì ní bẹ́bẹ̀ yẹn torí pé gbogbo tẹ́nì tí wá sọ ni wọ́n sọ huwa nínú sáàkìdì núnù tó já sùnkún ní fi ákìrìl kẹ́lìmá ẹ́ nùtkọ́n wọ́n ká ní láì kọ́ lẹ́bẹ̀ so núnù tàùkìdì ni núnù tàùkìdì ni bẹ́ẹ̀bẹ̀ yẹn but tàùkìdì al-khafif tàùkìdì al-khafif la yakuna min ó kàn méjì ipé nǹkan méjì ni ó bá nẹ́bí Yusuf tí ó bá ti ṣe náà inú kó yóò wọ ẹ̀wọ̀n kìí tún yẹn nìkan yóò padà dẹ́tún arin lẹ́ lùlú yìí àjọ akẹ́kọ̀ọ́ tó pọ̀ mẹ́ pé tí wọ́n bá ń halẹ̀ mọ́ ìwọ́sá Yusuf òun wá gbà pé gbóhùn ọba ti ẹ̀ ní èèyàn kankan lẹ́yìn tóhùn lọ́rùn ọba tóhùn lè pè kò láwọn olówó tó lè pè kò láwọn oníkò tó lè pè àmọ́ ní àlá qala rabbi sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi qala rabbi sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين قل قال رب السجن قلوه بعض السجن أحب إلي تلي وتبدأ أو كان لنشري ها bíbá ẹ̀dà òhúnà ní ilẹ̀ ju nǹkan tí wọ́n ń pè mí sí lọ òun lè ní gbà wọlé òun lè ní fọwọ́ sí òun jẹjẹrẹ lọ́wà ní sùn àwọn àkọ́bà máa halẹ̀ máa ó láwọn ní kọ́ọ̀tù tó tí ó bá jọyìn àwọn àwọn ọ̀pá ẹ̀wọ̀n ìlòmí ọwà torí pé wọ́n halẹ̀ mọ́ òun náà bá lọ jọyìn wọn yóò wá jí máa sàbúrò sí òun gẹ́gùn ọ̀fẹ́ ara tó ṣe yíò ẹ́ kí ló dé tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àníbi yóò sùn tó kẹ́kọ̀ọ́ níbi ìtàn rẹ̀ pé ìyẹn máa ń sádọ lọ́n tó bá sádọ lọ́n ọlọ́wọ́n sọ ẹ̀ tí wọ́n bá láwọn aburú sí ọ tọ́lọ́wọ́n bá aburú sí ọ aburú rẹ̀ ò sì jẹ́ tiẹ̀ tẹ́ bá fa sí ọ tọ́lọ́wọ́n bá kọ́ ó bóyọ́ jẹ́ ní ó sì tó bá dẹ̀ lè jẹ́ nítorí tọ́lọ́wọ́n àgbéga ní ọ̀sẹ̀ lè àgbéga láyé àgbéga lálùkìyàmù sẹ́yìn wọn ò wá dáa ju kéèyàn ti lé rí bá ayé àtàlùkìyàmù lọ sẹ́yìn wọn ò dáa ju kéèyàn di tí ọ̀fẹ́ lọ ẹ́n kọ́ máa lò ìgbésí ayé tẹ́ẹ̀ pé illegal way làwọn tó fi operate in this country yes torí pé ìjọba náà legalize wọn ní pé ẹni máa bẹ òun kẹ́mẹ́ṣe orúkẹ́ báyìí táwọn àbá gba ọmọ ọmọ mú ọ ní òkè kí ló wá fẹ́ sọ́ra rẹ̀ dìdàkúdà sí ẹlòmí ìgẹ́m̀bẹ̀ àwọn èèyàn tí ó tẹ̀ àdè sáburúkó òun ni yóò máa wá bẹ̀rù àìbẹ̀rù ẹnìkẹ́kàn àfi Allah òun lórí ma ń tọwọ́ ẹ̀wà òun ló lè sọ́wá kó ń bí aburú fúndé léyìí gbogbo ẹni ìjẹ bá ń halẹ̀ àlẹ́ wọn ò nítorí abúrọ́wọ́ wọn lúọ́lọ́wọ́ lọ dáadáa tó bá dáadáa kúta ó lè má tẹ ọlọ́run láyé ó tún lè wà láyé ibi tí ò ní tẹ ọlọ́run láti kẹyà kí wọ́n láǹfààní ìjẹ́lẹ̀ wọn ẹ wà níbi Yusuf ẹ̀kọ́ tọ́lọ̀ fẹ́ ká mọ́ lára rẹ̀ ni ẹ̀ ó ti ṣẹlẹ̀ káànẹ́bí ó tó dé ó wá gbé ìtẹ̀yìn wá fún láti fi lè kọ́ ànẹ́bí lẹ́kọ̀ọ́ àtàwá tí a ń pọ̀ lẹ́yìn ó ní tí ànẹ́bí Yusuf bá ṣàbúrú yóò dẹ̀gbọ́n rẹ̀ yóò dẹ̀ wẹ̀ wọn قال رب السجن أحب إلي مما يدعونني إليه قال رب السجن أحب إلي مما يدعونني إليه أقول وهم قالوا تنلوا يمكن لو تجاسوا دالهم ẹ̀wọ̀n gan ọlọ́run ẹ̀wọ̀n gan lọ́tọ́ mi lọ́rùn jù bí وإلا تصرف عني كيدهن أسب إليهن وأكن من الجاهلين ẹni tó ń tán níbi Yusuf ń tọrọ ní pé kún mi lọ́wọ́ yẹ́ rí bí mẹ́sẹ́ni sáàdì ní yìí mẹ́jẹ lọ dìdà fúdá ó ọjẹ́ ìsẹ́ni lọ bá wọn mẹ́jẹ ń bẹnu àwọn aláìmọ̀kan abẹni tí ó mọ̀ nǹkan tí ó mọ̀ sí bí aláìmọ̀ tó yóò wà fi màmá máa ń tó pé mọ̀ sẹ́gbẹ̀ kan tó bá máa tùgbé sí ayé lọ méje ń lọ bá wọn méje ń tẹ̀sí tí wọ́n wíwọ̀n tó bá gbẹ́wọ̀n náà bẹ́ẹ̀ fi ní sí èdè fẹ́ wẹ̀wọ̀n àmọ́ ẹnu sọ ọdún bẹ lọ́wọ́ bá sí ànábì Yusuf káyíkó bá bẹ lọ́wọ́ lọ́wọ́ méje ẹ̀wọ̀n ẹ̀wọ̀n jẹ́ tòun kẹ̀kù díjẹ̀jẹ̀ kò bẹ lọ́wọ́ pé wọ́n mọ́ wẹ̀wọ̀n pé sí torí Ọlọ́run fẹ́ fi jìyà òun tẹ̀ dúró àmọ́ méje kó wọn lè jẹ́ lọ bá wọn ìgbàgbọ́ rẹ̀ yẹn kó lè strong kó lè fi tẹ̀sí kan yẹn kí má tẹ̀sí tí wọ́n tẹ̀sí ni kọjọ igbé ọ̀rọ̀ ohun òun náà ni ó lékè ìsáàdì rẹ̀ òun náà lòun gidi sí rídi sí lọ́n tó wò kí ní jọ̀tọ̀ ọlọ́run tó wò kí ní bẹnu àwọn aláìmọ̀ká ìdáni ní Yusuf tọrọ ó ní ọlọ́wà ní pàṣàjá àbàlẹ̀ إنه هو السميع العليم Olúwa ní òun jẹ́ pé nàbí Allah Yusuf. Ṣé pé àníbì Yusuf ń fẹ́ àwọn ọlọ́run. Ẹni bá bẹ́ sin lọ́run, tí ó bá sin lọ́run, tí ó bá ń bẹ lọ́run, ọlọ́run bá Allah subhanahu wa a máa jẹ́ pé. Torí náà, tá a bá ń pe ọlọ́run, káwa náà fẹ̀mí balẹ̀ mọ́rùkọ́lọ́ wọn jẹ́ pẹ̀rẹ́ o especially wọ́n tó ń sin báwọn ọ̀nbẹ̀ lọ́wọ́ ọba oúnjẹ́ sí ń tọ́kọ̀ oúnjẹ́ tó fẹ́ mùsùlùmí ní ọ̀ ẹ́n pẹ̀mí ẹ̀balẹ̀ ọba tó jẹ́ pé àwọn àníbì ọlọ́ba yóò jẹ́ pé wọ́n náà ọlọ́niwẹ́ ìdásá aláka ìbáàdì àníní fàyín ní kọrí ibẹ̀ òjì ibùdá àwọn tàjá ìdàdà àrùn fàlẹ̀ ẹ̀sẹ̀jì ibùdí náà ó wá ní àwọn alfawaidu al'ayyíyá wọ́látọ́ọ̀yì àwọn àǹfààní èyí tó jẹ́ ti mímọ̀ àti èyí tó jẹ́ ti nǹkan àmúsọgbọ́n Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ yìí, فقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه وأن قلوا فتاها إضافته إلى الدنيا امرأة العزيز ها أقرأ صدو يوبا أم gẹ́bí káàkiri pé àwọn bọ́ẹ̀ ọmọ ẹ̀ èyí tí ó jẹ́ bí ọmọ fún náà bí annahu gùlámù zawjiha torípé ó jẹ́ ọmọ fún ọkọ obìnrin yẹn fàwọ́ gùlámù láha bìtàbà bìtàbìrin máa dáàmà ti zawjatan bí maliki wípé wọ́n fi tẹ̀lé ni dàtí nǹkan tọ́kọ rẹ̀ ni wọ́n á fi tẹ̀lé òun náà so ló jẹ́ kí ọ̀rọ̀ orí báyẹn ara mímọ̀ ní pé ẹ̀ẹ́ a mọ́ ń fi ìdájọ́ tẹ̀lera wọn báwọn níjọ́ mi èso في قوله تعالى فلما سمعت بمكرهن أرسلت إليهم إن قيل فما كان مكر النسوة اللاتي مكرنا به wọ́n ní kí wọ́n bá sọ ipé kí Mm-hmm. wàsẹ́mi ẹ̀sìn yìí mọ́ ẹ̀sùn àti tíyàwó bá wá gbọ́ wọn ètò ewu kan ní sábà bèèrè lọ wa. fa inna Allaha subhanahu lam yaqussuhu fi kitabi lam yaqussuhu lam yaqussuhu fi kitabi arsalat ilayhin ọwọ́ àárín báyìí but orí èsè ìrú àwọn obìnrin yẹn dá tíyàwó ọba gbọ́ ọlọ́run sọ fún wa kí bẹ́lẹ̀ wọ́n ní ọdọ̀mọ́bẹ̀ kọ̀dí àṣáwà ilé ìdí kọ́ olùyí abọ́lọ́ kan ojú ìkànyẹ fún wa وقال النسوة في المدينة امرأة العزيز تغار الفتاة عن نفسه ọlọ́run kan sọ wípé àwọn obìnrin yẹn ò nínú tí wọ́n ń sọ ní pé obìnrin yẹn ní ó kún páìpì ó ń wá kí ọmọ ọ̀dọ́ rẹ̀ kó súnmọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ yóò rán nínú yóò sùn kọ́ni ṣàbọ́fà àhúgbà ní ìfẹ́ ìfẹ́ yírùnyírùn ìfẹ́ apani ìfẹ́ yírí ológun inna lànà wọ́n àti ìdọ̀lẹ́ ìlú mọ̀bí ó ti ní tẹ́kọ̀ọ́ وهذا الكلام متضمن ààrin yẹn àmọ́ ká wá jọ pé lódìdí tọ́lọ̀ ń gbé kalẹ̀ ààrin yẹn so ẹgbà wá táwà tó á bìlíf pé ogún ìkẹbá yìí wọ́n ń sọ ìkẹbá yìí ló túmọ̀ sí ọgbọ̀rọ̀ jọ pé nǹkan tó lálàáfíà àmọ́lá ìjọ kó lálàáfíà ètì nǹkan tá tàbá ní pé ká wò lóòtọ́ káàbá ní pé ká máa fọ́ sí wẹ́wẹ́ ó kó àwọn ètè kan dání lóòtọ́ أحدها قولهن امرأة العزيز tó mú dání, òun náà ni wọ̀n dákọ̀ rẹ̀. بل ذكروها بالوصف الذي ينادي عليها بقبيح سحرها وان صنتو شيشو دا بكونها ذات بعل ان يومكم فصدور الفاحشة منها أكبر من صدورها مما لا زوج لها Oru ẹni tí ọlọ́kọ tábábá ìbàjẹ́ pẹ̀lú ẹ̀, ó tàbùkù ẹ̀lú ká bábàjẹ́ lọ́jọ́ ẹni tí lọ. Ó ní pé ẹ̀ nígbàtí òkúrí kan, tó lójú lọ ṣe wọ́n ní kí ní yẹn ẹ̀ wọ́n ní ara wípé gbólóhùn tọ́lọ̀ ara sọ wọn náà ara ìpé wọn tí wọ́n dá lórí ìyàwó ọba yẹn ara tó kó dání nìyẹn الثاني أكيد أن زوجها عزيز láti ayé tó ti pẹ́ mínísọ̀dù wa tàbáwò ibẹ̀ ní fáwọn tó ti lògbà ibẹ̀ ní ànìmọ́sá tó ti lògbà ẹwà wà ànẹ́bì mọ́sá alìsẹ̀rẹ́m àwọn ànẹ́bì tó wá látàwọn bà ní Israel tíra tọ́lọ̀ ń fún ànẹ́bì rẹpẹtẹ lọ́wọ́ ilẹ̀ lẹ́yìn ànẹ́bì Isa ànẹ́bì mọ́sá alìsẹ̀rẹ́m tó ń ṣiṣẹ́ ilẹ̀ ní Israel ara lẹ́bi tí wọ́n lò náà وذلك أكبر لوقوع الفائدة منها ìyàwó ọ̀pẹ̀ ọba ṣe a rí ọba gan ọ̀ẹ́tọ́jọ́kọ rẹ̀ yìí àzíìsù mísọ̀ olórí ọba èèyàn pàtàkì mísọ̀ ni first person mísọ̀ ni òun ló tóbi jù ah ó burú já ìkálórú ìyàwó rẹ̀ ní pé ẹni tí ọmọ wa bá ti sìnà asáàlù ẹlẹ́kẹta annalẹ́bí ìtùrọ̀ nídùú mẹ́mìlúkẹ̀lẹ̀ àhùr wọ́n ní ẹni tí wọ́n wá tó jẹ́ tó pè ìpàtà ńlá gẹ́gẹ́ ní ọmọ ọ̀dọ́ ẹ̀ ẹ̀kú ẹ̀ jẹ́tú ṣe gbé ni tó dájú kan ó wọ́ ọ̀sì ó ní ara àwọn ìpè ara àwọn tó kó nǹkan tí ọlọ́run fi pè léte ara àwọn kan tó kó dání nìyẹn àwọ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ aláwù bàbá lẹ́lì wúwà fi ìbé ìsì àwàtà àtàkálẹ̀ fi ha ọ ní ó wà ní ó ń dá agbára rẹ̀ ó wà lọ́ndà kọ̀ntró rẹ̀ wọ́n ní dábà tẹ̀lú yàrá lé látọ̀ pé àìkìlá ìmẹ̀ ń tọ́lá àríkẹ̀ nínú àjìnàbí ìjìlbà ẹ̀yìn lẹ́tún sẹ́ni tó wà níta tó wà ń jìnàjìnà tí wọ́n ń process ẹni tó wà ní ó ń dáa kọ̀ntró rẹ̀ ó burú o. alukọ́ọ̀nù ẹlẹ́karùn-ún. àná ayé ẹlmùgọ̀ wádà tó tọ́ àlìbà. wọ́n ní eléyìí tí ó tẹ̀ tó wá ń wá yìí ẹ́ ohun ìfàǹtẹ̀ wọ́n fẹ́ mú ṣe aburú yìí lẹ́ni tó yẹ pé ó ń wá ní obìnrin yẹn wá ní. asáàrí ẹlẹ́kẹfà. àná bí i ìfẹ́ panipani ìfẹ́ yírùn yírùn yìí ó mú obìnrin yìí dáadù níbi ó dé gbogbo ibi tí a ó lágbára gan ìfẹ́ ìdíje ní ẹ̀. àṣàbẹ̀ náà nínú kan tí wọ́n bá ké sí wa ẹ̀ ní pé gbogbo ìfẹ́ tọ́jọ́ pé yóò bá gbéyàn sàbúrú gbogbo ìfẹ́ tó bá mú yàn yapọ̀ ọlọ́run gbogbo mẹ́tọ́ ayẹ pé ìwà ìlójútì ni ó mú yàn wù gbogbo mẹ́tọ́ ayẹ pé ìwà àkóbá ni ó mú yàn wù gbogbo mẹ́tọ́ ayẹ pé nǹkan kọjá kọjá lè yàn máa lọ ṣe gbogbo mẹ́tọ́ ayẹ pé ìtọ́lọ́wọ̀n bò ní wọ́yàn létí má ìjọmọlúàbí yàn ò ní èyàn níníkà fún sí má gbogbo fẹ́bẹ̀ kéyàn ó fi èsì kódà tó bá léyàn ń sẹ́sì ní fẹ́bẹ̀ bá lè wọnú ẹ̀mí yàn pé ìwà ìsọlọ́dọ̀ ọlọ́run gbogbo ìfẹ́tọ́ ẹ pé àwọn ẹni tí ṣe dáadáa ọmọ afẹ́ kó sí sa burú gbogbo nǹkan èèyàn gbọ́dọ̀ kí èsì èèyàn gbọ́dọ̀ wá sọ́rọ́dọ̀ ọlọ́wọ́ bá kó mẹ́ ọbẹ̀ lọ́wọ́ bá lórí ẹ̀ torí pé ẹwọ obìnrin yìí nìsìn èèyàn pàtàkì ni ìyàwó ọba ni èèyàn dá tí wọ́n ní kàkún sínú ìlú ìfẹ́ nìkan lọ́kàn ní ọ̀wá kọ tó lè bàjẹ́ náà jọmọlú àti òun ọ̀kọ́ tó lè bàjẹ́ nínú kíni o nínú dáadáa tó ń ṣe ọ̀kọ́ kókọ ohun gbọ́ bàjẹ́ kọ́ òun sára burú ṣe wọ́n tó ká mọ́gbọ́n tó sọ pé tí ọba ṣe yọ́wọ́ ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ ó ti àwọn gbébìtì gbòjì lójútì lérí kan nǹkan tí òun ìfẹ́ tó ti bíyàn lérí yẹn ìfẹ́ tí ó dá ẹ̀ náà ìṣó أن في ضمن هذا أنه أعف منها وأبر وأوفى wọ́n ní ìtọ́rọ̀ ìtọ́kó dání ni pé rí kí ló yúzùbù lọ́wà ní position kọmọ̀rí rẹ̀ control jùlọ báwọn distance àti kàlánà nínú rẹ̀ ní pé ìjọdọ̀ nínú rẹ̀ ní pé àjòjì nínú rẹ̀ ní pé wọ́n tó ń wá ní nínú rẹ̀ ní pé ilé lọ́wà nínú rẹ̀ ní pé ẹ́ à tó súnmọ́ ní pé kí wọ́n mọ́tún náà sí rẹ̀ wa n tó jẹ́ pé ajọ́dọ̀ pàdé Yúsùfù fi lágbára lórí ẹ̀mí ara rẹ̀ Allah ẹ̀sìn àti ìfẹ́sìn náà ìmọ̀fẹ́ sẹlọ́n kọ́dà káàmọ́ pọ̀ tó ń here? That is lè sẹlọ́n ó ní títù fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú yọmọ westfield fúnra rẹ̀ yọmọ westfield yọmọ westfield yọmọ westfield yọmọ àwọn yọmọ jù sọ́fìn tóun náà mọ̀ ìgbé ọlọ́run wò fún electricity tó ní fún tó ní wá jù náà wọ́n ní àìsù káàna bí i ẹlmùwọ̀ wídà ti tọ́ àdìbá Yusuf orí rẹ̀ kọ̀ntró ó jẹ́ ní rẹ̀ ó jẹ́ ní tó pàdéhùn jù lọ ẹ́ orí mélòó ni bá ọkọ rẹ̀ bá lè rẹ̀ ṣe fún Yusuf tí Yusuf ọgbàgbé tó bí lóhùn ní tẹ̀sẹ̀ fúnṣe ẹ́ ẹ́fùká ní ti ìyàmùrọ̀ wádá ẹ́ àwọn ọ̀rọ̀ àjọ́ obìnrin ìwádìí gbé ọwá jẹ́ni tí wọ́n ń wá Yusuf náà tọ̀wọ́ ìmú tẹ́nẹ̀ẹ́ Yusuf jẹ́ kọjáre bí láyé afẹ́fẹ́ wa kẹrọ́mẹ wa ṣẹyẹ ẹ̀ èmi mo ní àpọ́nlé bàálà bọ́ọ̀yà tó sẹ́mi lẹ́hà mo ní kò ní níjànú kí n fi nítorí ìgbádùn ráńpẹ́ ìgbádùn tí ìbànújọ́ أنهن أتينا بفعل المغاورة بصيغة المستكبر الدالة على الاستمرار. wọ́n ní kọ́mọ yóò jẹ́ tí wọ́n gbà nǹkan problem ló jẹ́ fún ènìyàn. kò tún gbà ó tún wá ń lérí léka nínú àwọn nǹkan tí ó jẹ́ èdè tí àyẹ̀yẹ̀ sí lábala tọ́lọ̀ ń sọ yẹn wípé wọ́n lè fún ọ̀gá. ànàwó na abẹ́yìnà bíbẹ́ ilẹ̀ mọ̀rọ̀ wájá بالصيغة المستقبل الدالة على الاستمرار ó tọ́ka sí pé wọ́n gba kí ní ẹ̀rọ ẹgbẹ́ gbogbo àwọn obìnrin yẹn ti sọ ẹgbẹ́ presentation àwọn obìnrin yẹn ó tọ́ka lé gbé ìdójúmọ́ ìjọba ń wá Yusuf ó ṣe kí ní ilẹ̀ kan ó máa ṣe ìranù yí pẹ̀lú rẹ̀ lọ báwọn ti mú wá nìyẹn àwọn mú wá ń mú wá ṣe kò fẹ́ ẹni kan ní tọ́jọ́ pé ọmọ ìyẹn bó ṣe fẹ́ gbé pamọ́ sí ìwé ìgbà tó yẹ pé yóò mú ní sẹ́pọ́n ọgbà tí ó ń jọ pé yọ́kàn máa bá ṣe ìranù lọ báwọn obìnrin yẹn ẹ presentation àwọn obìnrin yẹn ẹ wo àwọn albam nínú àwọn ikí àwọn oní àwọn oní ìṣúlẹ̀ pẹ́pẹ́ nínú tí máa ń wò ní albam bí ọ̀rọ̀ bá ṣe wá wọ́n tọpa jàun lówọ̀ lọ wọ́n a lọ fi fa ogún ṣẹ̀rí àjáde nítọ́rọ̀ yẹn túnka kẹkàn lábàlẹ̀ lẹ́yìn wọ́n máa ń pe mọ̀wádì kan ní ìdàlálàtàlà alvaa ibi tí ó ti máa yẹjú àwọn gbólóhùn tó ẹgbẹ́ tó bá ti rí gbólóhùn àti máa ọba yẹn o ọ́sàfẹ́ máa ọlọ́bẹ̀ kí Yusuf ọkàn máa bá òun ṣe bàná Yusuf ni wọ́n na hádá ṣànù ha wọ̀lám yakúnná rọ́wà dẹ́t fàtà ha wọ́n sọ pé ó ní fáìtì ẹ̀ wọ́n sọ pé ọfẹ́ kó bá òun ṣe ẹ́ wọ́n wá sọ pé ọfẹ́ kó máa bá òun ṣe lọ ọ̀fárúkú bẹ́ẹ̀ náà kọ́ wọ́n ní kùlẹ́ẹ̀nù àdọ́ ọ̀fàdé ìtọ́ ìfàní wọ́n ní ìyàtọ̀ ń bẹ́ẹ̀ náà rọ̀ rẹ̀ kó sọ pé ẹ́ kùlẹ́ẹ̀nù àdọ́ ọ̀fàdé ìfàní وفلان يقر الليل ويطعم الطعام ويحمل الكلب فإن هذا يدل على أن هذا شأنه وعادته في أبعض فلان أضاف ضيفا lágbájá àkókò àdìgbò kan tẹ́lẹ̀ pé wọ́n yẹn ọdún kàdé pé ẹ̀ẹ̀kan náà ló ṣe ọgbà àdìgbò kan ó ti náà ọkàn ní ìdíkẹ́ fi táìmù sí àdétọ̀ ó gbà àlejò kan ó ti tán àlejò kan náà lọ́gbà àti kí a sọ pé wà fúlánù yẹ́pẹ̀lẹ̀ sẹ́ àtàgbẹ́já máa ń gbà àlejò ìṣẹ̀yọ̀ kan máa náà nìyẹn ẹ́ wàyú ti mọ̀ tọ́ àm àgbẹ́já máa ń fáwọn èèyàn ló torí eléyìí eléyìí tí a sọ kẹ́yìn yìí ó ń tọ́kàrí pé ẹ yàdúlò àlà ànàhà àdàṣà wà àdàjù ń tọ́kàrí àà ah, ìlú sílẹ̀ ẹni ọba mà ọ́tà lọ mà wípé ìmọ̀ ń gà so a ha ẹ́ àti ẹ́ rọ́wà dájú bàtà ha ìyàtọ̀ bẹ́ẹ̀ ẹ́dẹ̀ rí pé ìtọ́lọ̀ ń fi gbé ọ̀rọ̀ yìí wá ní pé rọ́wà dájú ti sígá kí ni o sígá tó lè máa bú yẹni Allah subhanahu lólò àwọn wá sí kí àwọn lò nílò pé ó sàǹsẹ̀ nínú dìmọ́dìmọ́dìmọ́ ìgbé tó bẹ́ẹ̀ máa ṣe ní pé Yusuf ó máa ṣe ní dìmọ́dìmọ́ náà قولهن إنا لنرى في ضلال مبين ọ̀rọ̀ ẹ̀jẹ́ ọ̀rọ̀ wọn jẹ́ tó sọ pé à mistake tó lágbára ni obìnrin ṣe o kò sí ibi tó fẹ́ pẹ́ sí kò sí bí tó ló jẹ́ ìjẹ́ kò sí ààrẹ skills fún ààrí pé ó tẹ̀lẹ̀ skills kankan ilé tó ṣe yóò abúrú ṣe abúrú ò ní skills kankan nínú náà أي إنا لنستقبل من ذلك غاية الاستقباح يا أيدي ìgbẹ́ bá ní ṣe yẹn ṣàbúrú tó dógógó obìnrin á wà lórí dáa bànàtọ́bùnà lè ṣègbà ilẹ̀ ìhà wọ́n sàfífí ìsàfífí jákùjákù ni wọ́n sàfífẹ́ sáróbìnrin ọba ومن شأنهن مساعدة بعضهن بعضا على الهوى wọ́n ní tẹ̀lẹ̀ mẹ́sẹ̀lẹ̀ sí àwọn obìnrin aláìmọ̀kan ní pé wọ́n máa ra wọn lọ́wọ́ lórí ìfẹ́nú lẹ́nìkan bá ti gbọ́rọ̀ kan báyìí ẹnìkejì ẹnìkejì parí ó lè jọ gbọ́rọ̀ kọ́tọ̀kọ́tọ́ ní o ọ̀rọ̀ tí ò yẹ kí o bí sí ara yẹn pẹ̀lú àwọn wọ́n bá sọ jìnnà tó wọ́n bá máa sàròyé wọ́n máa pariwo tẹ́yìn iṣẹ́ ní iṣẹ́ gan àbí tẹ́ àkókò ní pàtàkì ní tẹ́ bá gbọ́gbà kíní sàwọn ilé yìí náà ṣe ohun ní sẹ́ni ah, ó jájá sí pé àwọn obìnrin tí wọ́n ìsìn àkókò wọn báyìí wà láyé tó ń sọ ẹ̀kọ́ máa sọ ní eléyìí pọ̀ ní ìdẹ̀sí àwọn obìnrin pàtàkì jùlọ àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn obìnrin aláìmọ̀kan wà afẹ́ ìlú mẹ́rin ẹni tó yẹ pé kò rí nǹkan yẹn dábúrú kàmá jù sáàrù ìjálù bá dùn bá dán àlàdáàlì ọlọ́run ọkùnrin nítorí pé nínú àwọn ìṣàbúrú náà ni wọ́n máa ń rán lẹ́lẹ́ فعرف استقبحنا من ذلك كان هذا دليلا على أنه من أكبر الأمور wọ́n ní torí pé wọ́n rí láburú yìí àwọn rí pé kìnnìyàn ń tọ́ka lérí pé àbúrú lágbára ni وأنه مما لا ينبغي أن تساعد عليه ولا يحسن مؤاولته عليه أنهن جمعنا لها في هذا الكلام والنوم بين العشق المفلت wọ́n ní àwọn obìnrin yìí wọ́n wá papọ̀ ọ̀rọ̀ yìí ó ń kójọ sínú pé wà náà báyìí ẹ́ wípé ọ̀rọ̀ yìí kó jọpọ̀ inú tó kó sínú ni pé èébú láìsí ẹ̀rì bẹ́yìn ẹ̀lẹ̀ ishkil mufrit wà tọ́lábìl mufrit ìfẹ́ tí ma yíyàn lérí àti wá nǹkan níwà fún wa ìyẹn ló wọ́n ṣe lẹ́yìn kọ́ra sílẹ̀ ẹ́ ó ti ní kò kò dábúrú lóhùn ṣe ó tá ní ìdẹ̀rẹ̀ kó ṣe àwọn èèyàn tó gbọ́ òtútọ̀ gbé dandan yóò tó ń ṣe náà ni tí ọba tó ṣe yóò wẹ̀wọ̀n fàlámùtà kò sí fi hùbíà wálà fi tọ́lábìhà wọ́n ni a wàlámùtà sí fi hùbíà kò dájọ́ kan nínú ìfẹ́ yẹn wàlà fi wà mẹ́lẹ̀ ìṣ ó ti ṣiṣẹ́ ní wọ́n tó hùbù nílá ṣàgọ́ọ̀fì kọ́lì bí ha wọ́n ni wọ́n fi ti sí ṣàgọ́ọ̀fì ní àwọn tó jẹ́ bí kọ́fà gílám wọ́n tó máa ń pè ní bí nǹkan tó ráǹpù kan tó wípé ìfẹ́ ìdí gbà gbogbo náà ní ẹ̀ wà mọ̀ sọ́lá فقولهم تغامر فتاها نعم والمغاولة الطلب مرة بعد مرة وني مراودة تلون له الطلب مرة بعد مرة الله ọlọ́ndẹ̀ mọ̀dú lọ́nà àbẹ̀lọ́n sábá orí mi pé àsábá alìsìkọ́mà èyí ma bẹ̀lọ́n fún hádá ṣánú àmìyà ọ̀sọ̀lẹ̀ṣẹ́ ìsìsí àwọn anẹ́bí ọlọ́ni ìsìsí àwọn ènìyàn ni tí wọ́n bá wà ní ẹ̀rí kọndíṣẹ́ tí wọ́n fẹ́ tẹ́lọ́n eléyìí ni ma ń ẹgbẹ́ kọndíṣẹ́ ti ma ń bá wà nínú jẹ́ jù ní gbogbo àrúwó àbótárí bàjẹ́ àbí ìkẹ̀kẹ́ ṣe wá àmẹ́ṣánù tí wọ́n di ẹ̀sìn láwọn ti sí ẹ̀sìn ní àríjújójú wọn ọlọ́bà kọjọ kó sànú àwọn náà so wọ́n ní ohun wa láwà tó wá sànàtàbúwà ilẹ̀ ṣídìdàtìlà ẹ̀ṣì àwọn obìnrin yíwá ní ìwákúwà tí ń wáyìí ọwá ní a ìṣìkè ni fàlámà sọ́mi àti àádà mẹ́kùnrin nínú hóòlù. wọ́n ní náà tó gbọ́ ìṣe wọn yìí. ayé àtìláhùn náà mẹ́kùnrin abúlàgù mi. ó náà ní ibi tí tìmọ̀ yín wá èlé tó ju tiwọn lọ òun náà wà lọ pílánì. ìgbà mi bẹ̀tọ̀ pé ẹlòmíì ti blé mẹ́ lórí ìyọ̀kan òun náà wà yóò àrọ̀ owó ọ̀nà kátàwọn ló fọ́ọ̀lù sówó ó lè ní táìtì ní ẹ̀bá ilẹ̀ ìmà mójútó wọ́n mọ̀ mẹ́ntì granite material workmanship so yóò mọ̀ wọlé sákàntì ẹ̀ kọ̀ wá ní jẹ́ kí wọ́n sákàntì òní ti bèèrè àkántì tó bá ti rí pé fọ́ọ̀lù pé ń kó bígbà tó ní yà sí gbé wa ní kan ni níbi tí yóò ti bẹ wọn tí ti jésọ́fìn ètè nìyẹn kódà wọ́n máa ń lò láti fi lè bá táwọn èèyàn kan jẹ́ lójú àwọn ẹni tó ń jáwọn gíga gẹ̀ẹ́ lágbájá ń bẹ lójú àwọn politicians rẹpẹtẹ lójú àwọn ètè dáṣọ yìí ẹlòmí ti bá ń ṣe bí màláíkà tí ń bú àwọn èèyàn wọ́n wà lọ wá pósì kan fún ẹ bá fọ ìpósì sí ọwá ti fi pósì yẹn ó wà pọ́pọ̀ àwọn ọmọ kan sí ẹ́ àwọn náà wọ́n pé àwọn náà wọ́n fi owó tí ó wọ́n tó máa dẹ́ pé sọ náà tí ò bá wá náà àbíkọ́ ọ̀nà pọ̀ náà dáa ó wà gbé wà ní investigation ó lè padà fọ́lù sí pé ẹ̀ pé ìwọ́ tó ń bú bá tó ń bú àwò wọ́n náà lẹ́bọ̀ lẹ́rù àti ìṣẹ́tọ́ta ẹlòmí fóòsì ńlá ti lé wọ́n wà jẹ́ kọ́ rẹ̀ ọ́tẹ́ kékeré kó lè bá máa ń débi tí ńlá ti lọ ẹ̀dá jẹ́ ẹjẹ́ kọ́ jẹ́ kódà ẹ̀dẹ̀ wọ́n fẹ́ ẹjẹ́ kọ́ lọ ẹti blọ́ọ̀kù ẹ̀kù ní jọ́rọ̀hùn torí pé tó bá jẹ kékeré yìí náà yóò pọ̀ ipò kékeré yìí tó bá jẹ yóò pọ̀ torí ìdílé yìí ẹjẹ́ kó ṣe kí ni ẹjẹ́ kọ́ lọ fẹ́lẹ̀ yìí tẹ bá gbé ìwádìí dìde wọ́n padà wá dìde áá ìwádìí tá a ṣe àà ah, ó ti jàmbá ìwádìí tá a ṣe ẹ́ ó ti ti sọ́fin so òun wá ní pé ṣe rí Allahu Akbar orí kan bẹ nínú sam kí ló rí yẹn orí pé sórí gbogbo bí ọba ti ń di ọ gbogbo bí ọba ti ń di ọ báwọn fẹ́ mú ọ gbogbo àwọn ọ̀tá tí bá ń wá ìṣubú rẹ̀ wallahi tọ́lọ̀ bá mú ọdún lórí dáadáa olèrí ṣubú rẹ̀ gbogbo àwọn ààbì fẹ̀sí ni wallahi tó bá rí bí gbó lórí ẹ̀sìn olèrí ọ̀fẹ́fẹ́ ìwọ́n tráyẹ̀ o torí pé gbogbo bí wọ́n gbà yọ sí ọgbẹ́ ẹ̀hẹ́n tí ó ní ẹ̀sọ́ ti protect ẹ̀mẹ́ àwọn kan tí ogun kan dìde láwọn ìgbà kan tó ti lọ láti fi lè tákù dáwà ládùúgbò yìí àwọn bá tó ti dáwà mú wọ́n ní fọ́wà náà ní wọ́n rọ́wà di police station àwọn tó wá sọ pé fọ́wà náà ní pé àwọn láì gínígíní kẹta láì fọ́wà náà ọba ni ọlọ́pàá sọ pé kí ni nǹkan tí wọ́n ṣe tó fi jẹ́ fọ́wà náà or already provide the evidence. I already provide the evidence. Ó sùn police station jọ wọn, àwọn ọlọ́pàá láwọn ìfilẹ̀. Ní ò tún yá ọ̀wárí bí lọ́wọ́, ó wá ní 419 tó ń sọ 419 inú Kùránì. Mùtádà lóbìnrin tí bèèrè ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò. Ó ní wípé, ah, wípé tí ìbáyọ̀pẹ̀ ẹjá fà ní, òun ẹmú ó yà kà gbà ìlú ẹ̀mẹ̀bà tí fọ́múlà fọ́ ànà ìbẹ̀rẹ̀ ṣe bí àfá yìí yìí ṣá nìkan tí ọba ogun àwà yìí láyé tí ká lọ tó kùránì wà kó sí bí tí ìwà mẹ́kó translation plan tí wọ́n kọ fọ́ ànà ìsìlẹ̀ àbí àwọn òkú ẹ̀rí kalẹ̀ àwa o báwa ti mọ ẹnu tá a mọ̀ nínú ìṣẹ́ àfẹ́fẹ́sì lílẹ̀ tí wọ́n ò dẹ̀ ní kò ní jìyàn tó bọ́wà nàìjírí àbáwò ní pè ilẹ̀ àmọ́tẹ́bá tó bẹ̀ yẹn kọ̀ntínú ọgbàdà bòjú wọn lọ́wọ́ ni ọjíjájú wọn lọ́wọ́ wọn ni ìwọ ya agbọ̀dọ̀ rí ọ́nlẹ̀ ìbáde ìkúsọ́gbẹ̀ ìkúnlẹ̀ lẹ́lẹ̀ ọwá dìkò rú so ìtí bẹ sẹ́rí ìwọ tó bá fẹ́ tó bá fẹ́ borí ọ̀tá ẹ̀ àwọn tó fẹ́ dìde fọ́ ó fẹ́ kí wọ́n rẹ̀yìn ẹ̀ jì ọmọlọ dára lé máa sìn kúdà máa tọrọ ọkọ̀ mọ́ yẹ̀ kú ẹgbà níbi Yusuf ọ̀sọ́gbọ́ ọlọ́mọdé wẹ̀wọ̀n kí ni ọlọ́run méje yẹ fún iye sáàdì dáadáa yìí méje lọ bá wọn méje delérí burúkú méje bẹnu àwọn aláìmọ̀kan ó ti mọ̀ ní pé tó ń bá ti lọ di ipò ọlọ́ọ̀bá mú bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ti tàwọn ẹni ọlọ́run òun láti bọ̀ tán dáadáa jẹ́ táyé bá ń fi wọ́n rẹ́rin lẹ́nìí wọ́n ń bọ̀ wá gba tiwọn lọ́la táyé bá ní ẹ kàátán kò títà ó okù ogun ni ó wọ́n bọ̀ wá jẹ ní gíga wọ́n sáti jú ní tọ́lọ́n àmọ́ tí ẹbá lówó ní ṣe sùúrù ẹ báyí bá ṣe yí agbọ́rọ̀ bá yí ni nígbàtí erékùnkú ayé wọn bá yí ọ padà yí kàn erékùnkú sí mẹ́mẹ́ yóò yí kàn àwọn bá dómi ti tọ́lọ́hun agbúrú ayé òun ọlọ́hun mọ̀ sí ìfòrò ẹ̀ ọlọ́hun padà fún láti bọ̀tán dáadáa bá ṣe ká àdìbọ̀tán Yusuf pé á ọlọ́bà Allah subhanahu wa ó fún Yusuf ó fún ní àdìbọ̀tán dáadáa wọ́n ni wọ́n inú àwọn wọn ní pé àwọn àwá tó wá lélé yìí wà kékeré ní tọ́kọ àgbà ọ̀dọ́ ma tó lọ wọ́n látàlá ipé àwa ti wá tí èyàn fi ní kó sínú ètè ní gíní o kéyàn ojú ti tọ́lọ́run nígbà nílò fi kó sínú ètè ní gíní ojú ìtọ́lọ́run bá dáàm inú màtá tó mú nínú ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé قالت فذلكن عن نفسي فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن ولا يكونن من الصاغرين

wọ́lá kọ́rọ̀ wà dúhù ànáfì èmi mú pé pàtàkùn ọkọ̀jálẹ̀ olóhùn ṣe ẹwà gbọ́n sí wáyé làmìyàpá máa múrùhù láti ti ànà nìyàn tí ó bá ti tí mọ́ sọ yọ́wẹ́ wọn wọ́lá yakúnnà mínà sọ̀gìrì ẹ̀wọ̀n àti kó dẹni rẹ̀lẹ̀ ọwọ́ àwọn ajú ẹ̀ ó lẹ̀ dúró lórí standard bó ṣe káwà náà dúró ní ẹ̀ tàbábẹ̀ sí lọ ìfọ́mà tàbátà tàbátì ya ìkwà kádúó ó pàtàkì fún àwádá jẹ́ ọmọ yẹn لما كان عزم على السجن أقوى من العزم على إيقاع الصغار به أني ẹ̀mí tó mú wípé ìní juwọ́lẹ̀ ẹ̀wọ̀n kò sí wàhálà ọlọ́pù strong jù kí ni o ó jẹ́ àjọgbẹ́ ni ẹgbẹ̀rẹ̀ ní ọ̀dà lọ méjèèjì ni yàwó jẹ́ kó síwájú ẹ̀ náà àkẹ́dẹ́tù bí lónìí sẹ̀kílá ó ní ẹ̀rí pé ìyàwó yẹn ó mí ni kí Yusuf owó ẹ̀wọ̀n azúhà alàtíjìnì ẹ̀mí tí àwọn yẹn plan tó ní fún wípé ànábì Yusuf yọ padà dèrò ẹ̀wọ̀n ni tó fún àti ìbá tìmẹ̀ fún mistake nìkan ó yẹ kó jáwọ́ mẹ́ ni ká ọ̀ọ̀gá àní yóò wọ ẹ̀wọ̀n ni lónù sẹ̀fẹ́ ìlónù fi kì iye ni ó lágbára ju ẹ́ wálẹ̀ ẹ̀kú nà mínà sọ̀gìrì ó tó lágbára ju sọ̀gọ́rọ̀ sí jínú lọ́dọ̀bìnrin yẹn wọ́n gbọ́lá fún ó kàn pá pé eléwì jẹ́ pọ́sù ọ̀fún èyí tó tún wá máa tẹ̀lé ní kíni o àsọ̀gọ́ ó dẹni rẹ̀lẹ̀ náà wàfáàrẹ̀ láyàkúnà orílẹ̀ Yìnúnì kọfífà nínú àtọ̀gìrín. Àtọ̀gìrín nínú àwọn ẹni tí Yúsùfù wa, ní tí àyàwó ọba ẹni Yúsùfù wà di ara wọn ní kíni o. Àdìlà wà fí ìwájú àpá wọ́n ní ẹni yẹpẹrẹ yóò dẹni yẹpẹrẹ yóò dẹni rẹ̀lẹ̀. Wọ́n ní ojú pẹ́nà mi sọ abẹ́mẹ́ o. Anna ziyada tàbí tàkìdì لأنه لا يلزم منه إبعاده wọ́n ní kò ó ṣe pé yóò wà gbé jìnà sí pé ẹjẹ́ ká fẹ́ wọn lẹ́lọ wà ìbáàdù àdíbò áwùlábì ìǹkárí ní ìhànàtì wọ́n ní ẹ̀ kò tako pé kò nífẹ̀ẹ́ rẹ̀ o ẹ́ wọ́n ní ká gbé ẹni tó nífẹ̀ẹ́ yẹn á jẹ́ ń jẹ́ á gbé lọ sẹ́wọ̀n ìdé sẹ́wọ̀n ni ẹni pé ó fi ó ṣe ìjìnà sí rẹ̀ wọ́n ní ẹ̀wọ̀n tó wẹ̀wọ̀n ó ti tíwájú dẹ̀ míyàn ìyẹn ní káwá jọ pé ẹni tí ẹni nífẹ̀ẹ́ sí pé ọyẹ sẹ́ndì ẹ̀kú láwọn bíbá ó tó fún lápọ̀nlé ju kéèyàn wá yẹyẹ rẹ̀ náà ó pọ̀nlé ju kó yẹyẹ rẹ̀ lọ lápẹ̀jú ẹni sí ọmọ kan sí àti mẹ́sì kàkọ́ ó tú sí òwò kó ó dé níta gbangba kan ọ̀nà wọ́n wá ara nà díẹ̀ wọ́n wá gbé ní pàrọ́mẹ́ntì yẹn So, so, so, ní ìmẹ̀sì ta ló ṣe ìrìnà náà نعم يوسف قول الله تعالى وإلا تصف عني كيدهن عفو إليهن وعفو من الجاهلين wọ́n ní ọ̀rọ̀ tó sọ pé tí wọ́n náà ọba tó bá ti gbé èdè wọn yíò fún mi tí ìfàradára wọn tí dalilu ala anna al-mu'min idha irtakaba dhanban yartakibuhu an jahala wọ́n ní ìtọ́ka mẹ́lẹ́lẹ́ pé obìnrin tí ó bá ti tẹ ẹ̀ṣẹ̀ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ohun ọ̀sọ̀ di aláìmọ̀kánbẹ̀rẹ̀ torí pé ẹni tó mọ̀ sí òlò kàjáhì jẹ́bẹ̀ aláìmọ̀kánbẹ̀rẹ̀ فاستجاب له ربه فصرف عنه كيدهن رد على المعتزلة رد على المعتزلة والجهمية وني أرد àníbi Yusuf sọ pé ọlọ́run ọba ò tó bá jọ pé o gbé mi borí ète wọn tí bá lọ tí bá lọ wọ́n ń sọ tí mo á da kan ó ṣe pàṣàjá àbàdà mi wá dá Yusuf lóhùn pàṣọrọ̀ òkè ìdà kò jẹ́ kéde wọn wọ́n ní èsì ní fíìmà yẹ̀dùnmúnà ẹnìyànsánà mẹ́rìnkù lẹ́sí wọ́n ní àwọn ọmọ bẹ́júlà àtàwọn jàbí àgbà ìkọ̀mọ̀ ènìyàn ló ní kápá lórí ẹ̀mí rẹ̀ láyà tájì ilá ìsìnàtì rọ́bì ànìlmàáàbì ọmọ ènìyàn ní ìdíkọ́ máa wá sí òyìnṣọ́ lọ́ba kó bí ẹsẹ̀ àádá nàbí yìlá yusuf sallallahu alayhi wa sallam ànábì yusuf rẹ̀ o yàdùn òbí sọ́rọ̀ fi kéde yìí náà

alùsùnà ẹ̀rí tí wọ́n ń epo ọmọlọ́wọ́ èyí ọ̀rọ̀mọ́lọ́ lọ́wọ́ bó ti wá ní Kùránì ìdàrẹ́ ìdìní pẹ̀lẹ̀ bá ń mẹ́sí ti sọ èyí tó bá tẹ̀wá ní kó wá túnmọ̀ fún àwọn tọ́lọ ní ọ̀dẹ́ ọláwà ní wọn àwọn sọ́ábà tó yọrù sí lọ́mún túnmọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn sípò ọba ṣẹ̀rí àmọ́pa ó tún wá bá ìyẹn ló báyìí tó bá ní bìlìsù ààrì tó ní àkídà ààrì sunnah wal jamaa ló gbà ìjókòó síbi tí ń bò lòun lọ àwọn ìkó òsì débọ́ sọ bẹ́ẹ̀ tí ó lọ síbi ẹ̀sì káàkiri káàkiri ó ti òtẹ́ eléyìí ó ti christianity ó bá wọn jù ṣe àwọn oríṣiríṣi ẹ́ ó wá padà mọ̀nà sínú islam tó bá ikú òdòdó ní wá lóòrùn ti débọ́ sọ bẹ́ẹ̀ náà àwọn jàmíyà ọba wọn ṣe àwọn kọ̀dàríyà ọba wọn ṣe ó lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀ tẹ́sìlá ó lọ sọ́dọ̀ àwọn ẹ́ gbogbo àwọn kìíní yìí ó lọ sí súfí ó ṣe ó ṣe ara kí ọba débi àkídà ahli ti yóò gba ikú ti dé bọ́ọ̀tọ̀ pé lẹ́yìn bá ń wó dòdó kí o òṣòdò lè máa ọmọ bàbá dalhaq ìlàdọ̀láàlà ìlàdọ̀láàlà òsì ìkẹ́ tó kùnmọ́ lẹ́yìn òdòdó àti ànù sọ́yì ọlọ́ni kọlù fàṣàjábà وصوم كيدهن عنه بالباء دلت على التعقيب ọlọ́run sọ ọ̀rọ̀ yẹn tọ́lá yóò gbélé ní pé òun sáfẹ́ fún والتعليل هذا أنه مستقدر تمام إثبات السمع والعلم wọ́n ní eléyìí ń tọ́ka sí pé bí ṣe ń ṣe bí ṣe ń ṣe ìdàlọ́rọ̀ sí ilé fún un دليل على أن ربه تعالى لم يتقل عن عنايته بتربيته أقصر زمن يهتم فيه بأمر نفسه ومجاهدته. وني أتوقع ìgbé dájú Allah subhanahu wa ta'ala kò sí ìgbà kan sí ànẹ́bì Yúsùfù lẹ̀ láti mọ mójútó ẹ́ kọ́dà kọjọ pé táìmù tó kéré jùlọ ọlọ́wọ̀n bá ń ní kàkún sálámọ̀ rí rẹ̀ ọlọ́run ọba níbẹ̀ mójútó ní pòtẹ́kẹ̀ eléyìí ní tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ti fún àmì ìlú ọjọ́ pé rẹ̀ ọjọ́ tẹ̀sí insha Allah ta'ala a máa tẹ̀síwájú tó bá ti ní ọ̀nà lórí pé bó wá ní ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ ta níbi YouTube sí ló fi máa bá pàdé mẹ́wọ̀n so a tún máa sọ fún àwọn eléyìí ni àwọn nǹkan tí a rí mú nínú àwọn ayé àti àkà láti bí jẹ láti dájú mẹ́rin bọ̀bọ̀ àwa rọra wa àwa tá student of knowledge ẹ jẹ́ ká máa ṣe follow up káàdẹ̀ máa ṣe lẹ́jọ́ pé jẹ́ bá ń béèrè lọ́wọ́ wa tí wọ́n bá jẹ́ béèrè gan káwa náà lè rí pé àǹfààní tí mo jẹ́ nínú pẹ̀lú ṣe rèé ọkọ̀ mẹ́jọ fún ń ka lásán yóò máa wúlò fún ayé ìgbésí ayé wa àwọn nǹkan yóò máa tẹ́lẹ̀ ọba wa a ìbí ìjẹ̀lẹ̀ sáà ti sábà yé ní ànábì Yusuf tó ṣe tó ṣe yẹn jú ẹ̀yìn àtàwọn ọmọ míì táwọn onímọ̀ ti ní lápọ̀ọ́lẹ̀ àátùmáfi ìṣẹ̀ra wa láǹfààní eléyìí náà àbí ọlọ́run bá àwọn táwọn sọ àtàwọn táwọn lọ قولهم بسوء سؤالا فهم لا يكون أحيانا آمين أقول قولي هذا أستغفر لي ولكم والله تعالى أعلم